ìbáhátàhù wájàbà kọtìlù. ẹ̀ńtọ́ bá wá sọ pé à ìdáhùn lára oríire lára ẹ̀bùn tọ́lọ́wọ́n ọba fún mọ̀ yìí ni ká máa lò ó nítorí ẹ ká máa ṣe ni ó ti di ọ̀ràn àyàn ká bẹ lórí torí wípé kí ni fáírọ́ọ̀sì ń bẹnu sísítẹ́ẹ̀mù rẹ̀ fọ̀mátìnì kan tá a lè ṣe fún náà ni wípé kọ́ máa lọ kọ́ mọ́ bá kó bá a. àwọn ẹranko. na leonel muslimin o ti crash system yẹn ti crash. Hmm. leonel muslimin ajmaru ala tahrimihi. torí gbogbo ọmọ yìí àti ṣíà àti kọ̀wá gbogbo wọn ẹnu ọmọ kò sí wípé haramu ni dán ìdá o haramu náà. wasahiu yustatab. ẹyin tó bá ń dẹ̀ ẹjọ́ pin tán á dì mọ́ á sè mọ́ òpìdé ìsẹ̀ńdá àmọ́ gbélárugẹ débi pé wọ́n á sọ pé olórí òpìdá lágbo mùsùlùmí olórí wosẹ́wosẹ́ lágbo mùsùlùmí bá a rí wọn lágbo mùsùlùmí ń dẹ̀ ń jókòó mùsùlùmí.

ìlànà àwọn alùsùnà èyí àwọn tí wọ́n wà ní ojú ọ̀nà tí òjíṣẹ́ náà sàásùlà ń gbé wá wọ jàmáà tó yẹ pé àwọn níjọ ọ̀la nínú ìjọ mẹ́tàléláàádọ́rin seventy three tó jíṣẹ́ náà sàásùlà ní wúmọ̀ yóò pín sí ṣùgbọ́n kan nínú wọn ni ó jẹ́ ìjọ ọ̀la àwọn tí wọ́n jẹ́ ìjọ ọ̀la yìí àgbọ́yé tí ọlọ́run ọba ní kí wọ́n gbọ́yé látara tó jíṣẹ́ náà sọ́là ń fún wa lógún látara àwọn sàádó jíṣẹ́ náà àlọ́ sọ́là pé. àtàsíkú ìró yàtọ̀ léha. ká gba àlá òdodo tí ẹni rí lá ká gbàgbọ́ rẹ̀ torí wípé Na nínú nubuwa. ninu ntọ́lọ́wọ́n ọba fi ránṣẹ́ sáwọn ẹni nubuwa. wàlfàrọ́sà. wàlfàrọ́sà àti ìríran àwọn kan awakaman Allah subhanahu wa ta'ala ó jẹ́ ní ire ọ̀pá òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlám ní ìjà nàbí ò sí mọ́ ṣùgbọ́n ẹni eré tó bá dúró dáadáa ìtọ́ bá fẹ́ ṣẹlẹ̀ tàbí ìtọ́ bá rújú ọlọ́run ọba máa fi hàn án nínú àlá kọ̀ wá ní sọ pé torí pọ́lọ́run ọba fi hàn án o òun ti wá dà nábì tàbó náà tún wá ti di ẹni tó tún wá gbé ojú ọ̀nà ní ìkalẹ̀ yàtọ̀ sí tọ́lọ́wọ́n bá fi rán jíṣẹ́ náà sílára wọn sọ torí tó bá sọ yùn kí lọ sọ wọn ti rán òun náà ń sẹ́nu tó ń túmọ̀ sí pé kí ni ìjà nàbí ò tí ì pin kí ló wá tira rẹ̀ lọ́hùn ó ti sọ ara rẹ̀ di kèfèrí wọlé àwọn sọ̀rọ̀ wọn yóò sọ̀sọ̀kúsọ yóò sẹ̀sẹ̀kúsẹ̀ torí wípé kí ni ó ti sì gbọ́ yé ọlọ́run fún ọ lálàálá torí pọ́wé bọ́yá <clears throat> òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam sọ yìí pé ẹni tó bá lódodo lẹ́nu jù nínú yín àlá rẹ̀ ọmọ èèyàn jújù èèyàn lódodo lẹ́nu tí ì bá sẹ́ni rè tó bá ti jẹ́ mùsùlùmí àkídà dúró ọwọ́ a máa ń sòdodo dúró lórí òdodo yóò máa rí àlá tó tó clear àlá tó jẹ́ pé bí àwọn òbí tí ò báyìí ni ó sì máa rí nǹkan lójú oorun ọmọ ṣẹlẹ̀ bó ti yín ò wá túmọ̀ sí pé kọ́ wa gbéra rẹ̀ sí ibi tó lọ́wọ́ bò gbé sí ntí ó ni wípé yóò adún ní mọ́ ìṣe déédéé dáadáa kó n mọ́ bá jábọ́ nínú zumrọ̀ agbo ẹni ire tó lọ́wọ́ bá tòun sí i ntí ọmọ sí ni yóò máa sá fún pé kọ́ máa ṣe lọ́n kọ́ máa takò súnà yóò tó ọ̀wá á máa di òpó ọlọ́run ọba mú dáadáa ni ọmọ ṣẹlẹ̀ fìràṣà ni bíi kọ́lọ́run sí nǹkan àyà lójú fètètè tóun náà mọ̀ tí ọmọ bó ṣe rí ọ̀kan nínú àwọn ènìyàn ọlọ́run ọba nínú àwọn afa iṣẹ́ àgbo ní máa ṣe wọ́n wá mú àgbo kan wá tí ò tiẹ̀ mọ nǹkan kan. nípa rẹ̀ kò dị bí tí ti mú wa ọ̀nà tí ti mú wa jì ẹni tó mú wa bó ṣe dé iwájú rẹ̀ bọ́ jọ ibi báyìí ló ti ń bọ̀ ọ̀dọ̀ ẹgbẹ́ lágbájá ló ti rà aago tọba sẹl tọba wa látọ̀dọ̀ rẹ̀ nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ sí bá a ṣe nì ọdẹ ṣe kò rẹni rí kò mọ ibi tí ń ọkàn kò sí lẹ́nu ọ adi ti àwọn kan wá tẹ̀bà pé mori na si ọ ọgọrọ mori na si ọ wọ́n lọ wo iṣẹ́ ni àṣetáàmì ni wọ́n bá ọgọrọ ọgọ́rọ̀ nǹkan mìíràn sọ lè rí bẹ́ẹ̀ èyí tọ́pọ̀ nù rẹ náà ò ní so kéèpé tuntun kéèyàn máa jẹ kó ah sọ fẹ́ jọ o tábà ti dà báwọn ara méjì wọ́n lọ́wọ́ bá wọ́n bá yín máa mi dáadáa tó bá fẹ́ ṣẹlẹ̀ fi tó mi lọ́wọ́ ní rọ́ọ̀mù salamu alaykum salamu alaykum tó dá tiẹ̀ ṣe é ní sàrà tòró jíṣẹ́ náà sọ̀rọ̀ àwọn sọ pé sàrà àṣìṣe ẹ̀tútùfẹ́ ọ̀gọ́dọ̀bọ̀lọ̀ yìí máa yẹ ìbínú ọlọ́run ọba lórí èèyàn wọ́tẹ́tùfẹ́ àmì ìtẹ̀tẹ̀ so nǹkan aburú tó bá fẹ́ ṣẹlẹ̀ síyàn sàrà máa ń lé jìnnà ṣùgbọ́n ká sọ yìí pé lè fòbì pupa sí sàrà kọ́kọ́ fi para ná fi kan orí rẹ̀ ṣúgà lára iye báyìí dààmú báyìí wọ́n fẹ́ kó o ṣe sacrifice fáwọn aṣàyàpín má bàa wọn lọ́wọ́ nínú gbogbo eléyìí gbogbo eléyìí tó rújú má bàa wọn lọ́wọ́ sínú rẹ̀ gbogbo nǹkan wọ̀nyí kò é ṣe ẹnìkan lè gùn lé lórí láti wá fi tan ẹni tí àkídà rẹ̀ bá ti yanjú tó ti gbọ́ ẹ̀sìn yé tó bá ti ń gbọ́ ọmọ ọgbẹ́ ara wọn lélẹ̀ ẹ kí lẹ fẹ́ jẹ fẹ́ fẹ́ jẹun kí lẹ need ntí sọ fún ọ ok àwọn kan dìde wọ́n fẹ́ sí ọmọ ẹ̀yà kan lọ́nà bó ṣe ń lọ ní ah bàbá ẹ pẹ̀lẹ́ aníkàkì ẹ̀ ẹ̀ ńlẹ́ o lóde wọ́n ní àwọn ayé lọ́rùn ẹ̀wọ̀n sí i. oyin nínú ọkàn òun ya ń ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah wa akbar wala hawla wala quwwata illa billah astaghfirullah òun ya ń kún ni a sọ wò wọ́n ní a pé kẹ́ ẹ darapọ̀ mọ́ tẹ́ ẹ bá darapọ̀ mọ́ wọn orúkọ yẹn ó lórí ìlú ayé ọ̀pọ̀n lọ́sọ̀ kò tí ẹ tó bọ́ ẹ̀yin lẹ́ẹ̀ darapọ̀ má wà èmi ti múlẹ̀ ìmúlẹ̀ tèmi lágbára ju ti ń lọ mo lọ hajj mo kí sí hajar al-aswad mo ti bọ́ lọ́wọ́ bá múlẹ̀ pẹ̀lú òkúta kan ṣoṣo tó jáde ní ọgbà àlìjẹ́nà ẹgbẹ́ tèmi awo tèmi ń bọ́ lọ́wọ́ bá ṣe awo gbangba ni. ó lágbára ju agbogbo awo ni ó tò sí lẹ́yìn awo tí ọba si irú tí ayé ni ó ṣòfò yóò ṣòfò láyé kó sí lọ́wọ́ wọ́n ti point of no return. tẹ́ ẹ bá ní bùkátà ń toba jẹ ma tó bá wà máa fún yín ṣùgbọ́n yí pé kẹ́ ẹ máa pè mí wọ́n ní kí n wọ́n ní kí n fi sórí ẹbọ tèmi wọn ni wákàtí márùn ògbóngbó ẹbọ mi kí n forí balẹ̀ fọnà wọ́n dẹ̀ ṣàlàyé rẹ̀ báwọn ń bọ̀ ya wọn kàn wọn kí ti pé wọn ò fi ṣùgbọ́n torí dẹ́tẹ̀ ẹ̀yẹ وإنا ظننا أن لن يجيز الله أحدا ولن ولن يعجزه أحدا أربا àti mọ̀ dájú wípé kò sí nǹkan kan tó lè ká ọlọ́run lápapọ̀ ẹnìkan ò dẹ̀ lè sá fún un ńgbà tá a wá mọ eléyìí وإنا لما سمعنا الهدى آمنا به ومن يؤمن بالله fàlà yàkáfó bàksan wàlà rọ̀hàkọ̀ bàtà wa mele ayé àgbà ọlọ́run ọba gbọ́ jẹjẹ jẹjẹ lè torí ẹnikẹ́ni tó bá gbà gbọ́ tó tẹ̀lé ojú ọ̀nà tó fi rán òjíṣẹ́ náà sàásàn fàlà yàkáfó bàksan wàlà rọ̀hàkọ̀ kò ní páyà nǹkan wípé òmìnir kan wà á mi òun tàbọ̀rọ̀ òun clearly àwọn àlìjẹnu gan wọn sọlé yàá ah, eléyìí èsù ti ojú ọ̀nà ìgbẹ́rẹ̀ ntáwọn ti wà tẹ́lẹ̀ ìgbẹ́rẹ̀ kí ló ń dẹ̀ ń jẹ́ káwọn wà nínú ìgbẹ́ yìí wà ń na zọ nínú alẹ́ yẹba ọlọ́ àhàdà a pé ọlọ́run ọba ò ní rìn kankan fẹ́ mímọ́ ni kí ló dẹ̀ fà kánà rìjálù mínà ní yahuduna birijali min aljin fazaduhum rahaqa tori pe ninu awon ka ninu awon eyan won le ba awon aljannu mule awon aljannu ti won je nkan kan awon aljannu na wa be awon eyan lala ni won wa msadi awa sawa na wa be nti e share tori ki won le mu alowe ki won ma ba juwale awon so fun won à ń jọ na wá ń subhanallah kí ló wá kó àwọn yọ o wà á nà a a máa ń lọ sókè tẹ́lẹ̀ tá a bá lọ sókè dọ́ba fẹ́ sọ̀kalẹ̀ nísìnyí wọ́n jìnnà sókè gan wọ́n jìnnà síbi tí wáyé ti ń bọ̀ sinimá ìkìlá sí ẹni tó wà bí ó dàbí ẹni tí ń gbọ́ fitifiti ní ẹgbẹ́dá náà ẹ̀ pé díẹ̀ díẹ̀ ti máa ń gbọ́ yóò fún tiẹ̀ kún yóò máa gbé káàkiri bí táwọn gbogbo sáwọn tí wọ́n fi rí gbọ́ kí wọ́n ṣe iná táwọn àlìjẹ̀nu bá wá ń fi bá wọn ń sá bọ̀ àwọn fẹ́ jí nǹkan gbọ́ ó ní kí wọ́n máa jò torí pé kí ni. láyà àti ìlbà pọ̀ mi ń bẹ́yìn ẹ̀rẹ́ ìwọ̀ra mi kọfí tanzila mi ọ̀fíìsì hakim torí pé kí ni àbùkù kan wọ̀ ní kankuran pé nígbà tí ọlọ́wọ́n bá ń sọ̀kalẹ̀ o àti nígbà tó bá lọ tán tọ́lọ́wọ́n bá lọ sọ̀kalẹ̀ ọlọ́wọ́n bá tó sọ̀kalẹ̀ ní sọ̀kan rẹ̀ wọ́n wá ń pariwo ọ̀nà lánà dìrì àṣẹ́rùn orí ìdẹ́bí mọ̀mfẹ́l amọ̀rọ̀ dẹ̀bí rọ̀bù wọn rọ̀ṣẹ̀dá wọ́n bá lọ sọ́dọ̀ olórí wọn kí ni ń fa ilé yìí o ìbílísì ní nǹkan méjì ní máa fà ìmọ̀lọ́n payé wọn tàbọ̀ fẹ́ rán kan wá sáyé wọ́n wá lé gbogbo ẹ̀ wá ká. ma wa abu jishina sallallahu alaihi wasallam ni bi tintin lidi masuba annahu lamma qama abdullah yad'uhu kadu yakununa alayhi libada ma wa ri bi tintin belon oba tintin kiru àwọn sàábéèrè bọ́bá lọ rùkú àwọn náà sùrùkú wọn bá lọ sùjẹ́dá àwọn náà wọlé a ndọ́fà wàhálà rẹ̀. ntọ́fà wàhálà àwọn rẹ̀ wàhálà gan ni ntọ́fà wàhálà ntọ́lọ́wọ́n ọba fi ń sọ gbogbo sọ́mà nìyí pé ẹni tí ó mà nánú ọlọ́wọ́n ọba fi mọ̀ ẹni tí ó ṣìnà ó ṣìnà àlàbẹ̀ yìnà lórí pé kò sẹ́ẹ̀lì fún un mọ́ wọ́n lọ fara wá ara rẹ̀ wá orí burúkú àwọn àlejò tẹ̀ ń sáálì bá àwọn ní à ń sòdodo ọ̀rọ̀ náà kúrò kí ló so mùsùlùmí gbọ́dọ̀ gbọ́ eléyìí yé dáadáa ah. àlùjẹ̀nà ọkọ̀ ní nǹkan rárá àbá àlùjẹ̀nà wa kí torí yẹn ni wọn sọ kùránì kalẹ̀ fún àbí ọba wa kí kì pé ọlọ́wọ́ a máa lé ká kọ́kọ́ ní nǹkan kí ló tún fẹ́ kọ́ lẹ́yìn bá ti náà Muhammad sallallahu kò tí ẹ̀ sí nǹkan kan tánà bí yín ọkọ yín sọlá àròsọlá ó tún kọ́ yín bẹ́ẹ̀ sì mara bẹ́ẹ̀ sì sílé bẹ́ẹ̀ sì kíní gbogbo ohun tó o bá kà ní ìmà tó o bá gbọ́ àgbọ́yé súnà yìí tí o lè mọ̀ ahkamul khayr àti nifas báyìí ló ṣe ṣe tó lè jáde báyìí tó bá jáde báyìí tó bá yẹ pé istihada ní bóyá báyìí ló ṣe ṣe tó ọ̀dọ̀ kìtàbù akhdar níbi nípìnlẹ̀. wọ́n bá kà ah subhanallah subhanallah ló fi jẹ́ ipe ntọ́nà ọba fún wa pé àmọ́ iyì rẹ̀ àwọn ò rí pé bọ́yá atúnídìí nǹkan ni ó fi jẹ́ pé ẹnikẹ́ni tó ń rò wípé kínní yìí pé òun ó ọ̀nà ni ó ti fọwọ́ ara rẹ̀ láàyè lánàá ṣìnà. fún ara rẹ̀ tó yẹ pé tó bá rẹ̀ ti ṣìnà àti padà òní yanjú mọ́ kọ́lọ́ wọn torí ó ti fi ibi ó ti fi sú olóore ọba adẹ́dà wọn sọ ara wọn ọgbẹ́rù gbọ́n rí nu dáhùn bí láì mú bẹ́ẹ̀ náà. والفراسة الصادقة للصالحين حق نعم قال الله تعالى kí ẹni tí ó jẹ́ ní ire kọ́lọ́hún ọba gbẹnu rẹ̀ sọ̀rọ̀ bí ìgbà tí ń yọjọ bí ìgbà tí ń rìnà òdodo ni ọ máa ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ní ire ní ọ̀jẹ̀ kéde wa ṣe pé yóò wá máa yan kíní fún ọdún pé kí nǹkan kan máa jáde lẹ́nu rẹ̀ kó sàdé jáde bóyá báyìí báyìí báyìí báyìí ó ń gan ọmọ gbàtọ́ jáde kò dẹ̀ lè explain it ó lè ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹni wọ́n jẹ́ ní ire tá a mọ̀mọ́ yìí pé ó dúró déédéé lójú ọ̀nà súnà. نعم قال تعالى وما لنا صبايك إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى نعم قال يا عن نبي إبراهيم عليه الصلاة والسلام نبي إبراهيم سيكي wọ́n sọ fún ọmọ rẹ̀ wípé mo rí i lójú تلام o pé mò ń mò ń dù ọ́ alátọ́là wáhì ẹni rẹ̀ revelation lọ́wọ́ kí lọ́ọ́ قال يا أبتي افعل ما تؤمر نعم ستجدني إن شاء الله من الصالح ọmọ rẹ dá lóhùn torí fánàbí ọlọ́run ọba lọ ní wípé bàbá mi ṣe ń tọ́lọ́run ọba bá pa ọ́ láṣẹ ń dúró lérí tí ọlọ́run ọba pa ọ́ láṣẹ ń mú sùúrù pẹ̀lú rẹ̀ torí kò sáà mórí bọ́ nínú òfin ọlọ́run ọba <clears throat> náà. Wàkọ́lá nàbí sallallahu alayhi wa sallam. Òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam wá fún wa ní àlàyé lórí tàn sọ́ọ̀bọ̀ yìí. Lam yabqa iná nubuwati illa mubashirat. Kò sí nǹkan kan lẹ́yìn ìjánabi mọ̀, kò ní sànàbí mi mọ̀. Ntọ́kàn kò ní wípé àwọn ìró òdùnnú àwọn sàbí wa dáhùn wípé kí ni àwọn àrò òdùnnú tẹ̀ ń sọ yìí òye òjíṣẹ́ yìí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ náà sàṣìnà wa dáhùn wípé. rúyà sọ níhà. nà aláàárẹ̀ tẹ̀mí rí la ẹni tó dúró déédéé ó lè jẹ́ mùsùlùmí ó lè máa wò wípé kò kí ojú wákàtí márùn lọ but ó lè ní nǹkan kan bíi pé olódodo ìmọ̀ lẹ́yìn wákàtí márùn kì í ṣe nǹkan mímọ́ àpótí kẹ̀kẹ́ tá a kàn mọ́ mọ́ ni pé ẹ máa sọ̀dọ̀dọ̀ ẹ máa sọ̀dọ̀dọ̀ tẹ́ ń bá ń wó òdòdó kì í òdòdó ẹnu rẹ̀ lẹ́tì bọ̀ irú nǹkan báwọn ọ̀pọ̀ sí mi tọ́lá máa wọ alẹ́ máa wọ pé ah ẹ́ẹ́ bọ̀tà àwọn kan wà kì í di pé wọ́n ń sẹ̀sìn wọn náà lọ títí lẹ́yìn wákàtí márùn kò ṣe ń gbé ẹ ṣùgbọ́n tọ́ba ẹ̀rù máa ń bà yẹn ní tó bá sọ. wà á ń pọn olódodo lé ní gbogbo ìgbà. náà. wàhálù sunnati wal jama'a. àlùsúnà wal jama'a tí wọ́n dúró ju ọ̀nà àwọn salafu salih. yuqinuna bi anna Allaha ta'ala khalaqa shayatin al نعم وتتربص بهم وتتخبطهم قال تعالى وإن الشياطين ليوحون إلى أوليائهم ليجادلوكم نعم ọlọ́run ọba ló dá àwọn èṣù àwọn ẹni burúkú yìí ọlọ́run ọba ló dá wọn ajá ọlọ́run ọba ni ti dẹ́ sí àwọn èèyàn ó fi ṣèdánwò fún wa àdánwò ntaawa fi paasi rẹ ọlọ́run ọba ti kọ́ ansa ilẹ̀ ntọ́lọ́run ọba kàn ní kásẹ̀ ni ẹ̀dá kọ́ dídà kan ni wípé torí kò sí ẹni kò sí onídànwò àgbáyanu ẹni déédéé pẹ̀lú ìdánwò bí ọba adéda Allah subhanahu wa ọ ọkọ̀ question ó ní ó tún wá ń sọ pé báyìí lẹ́sìn sí báyìí lẹ́sìn sí báyìí lẹ́sìn sí tẹ̀sí pàṣẹ. dídátọ́ dáwà àdánwò ni pẹ̀lú gbogbo àwọn wàhálà tí ń jẹ láyé lóríṣiríṣi ọwọ́ á ní kò sí wàhálà. laqad kana lakum fi rasulillah uswatun hasanatun ó ti wà fún yín o lára òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam àríkọ́ṣe tó dáa liman kana yarjullah ẹni tó ń bá nírètí sí pé kó wọn bá lọ́wọ́ ọba ní dáadáa wal yawmil akhir kó wọn jẹjẹrì gbangba jọ gbẹndẹ alikiyama ẹ kọ́ bó ṣe ṣe bó ṣe ṣe ń gbani ẹ sádàkọ ìdánwò ansa yín ẹ dàkọ so nítorí náà kìí ṣe tuntun ọlọ́run ọba ló dá àwọn àṣepá nìyí àwọn èèyàn burúkú yìí ó dá wọn lẹ́yìn fúù ọlọ́run ọba ní wọ́n wà á máa ṣe wáyù làọ́lìyà yìí sáwọn ẹni tiẹ̀. lìjàdìlókùn láti máa bá ń ṣe fanfa kú nídìí òdodo lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti mòdodo tán. náà wọ́n àtàtùmọ́hùn. ilé ẹ bá wá fi òdodo tẹ́ ti máa lẹ̀ tẹ wá lọ tẹ̀lé ojú ọ̀nà wọn tẹ bá ti ṣe léyìí o. nínú ọdún ìṣẹ̀lẹ̀ amúṣukú. ẹ ti di ẹlẹ́bọ ẹ̀yin ẹ ti kú nínú ojú ọ̀nà ẹ̀sìn tí ọlọ́run ọba fi wọ́n jíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam. wàhánà ọlọ́hà ìsàlẹ̀ tuntun alámọ̀ yẹ̀ṣà ní ìwádìí. ọlọ́run ọba máa dẹ wọ́n sí ẹni tó bá fẹ́ nínú àwọn ẹrú rẹ̀. lè ṣe kí má tì. pẹ̀lú ọgbọ́n ìdí àti déédéé rẹ̀ tó jẹ́ pé kábíyèsí olóye ẹni rẹ gbogbo ẹ̀ wá dàbò wọ́n dẹ̀ dùn dídì ọmọ ẹ̀yà kan kí ẹsẹ̀ lọ títí ṣùgbọ́n ó ní àgbọ̀ yẹ́sì pé ok báyìí ni ìmọ̀ ní ọ̀gbọ́dọ̀ bàjẹ́ nǹkan wọ́n dẹ̀ àníwọ̀ o àhàn lè mà ó ní wọláyé ẹni kankan tọ́lọ́wọ́n ọ̀rọ̀ ọ̀bá yọ̀ǹda ẹsẹ̀ dẹ̀ bí wo lọ́sí ẹsẹ̀ sílẹ̀fẹ̀ wọ́n dẹ̀ wò ń dẹ̀ lọ kìí sà bùsọ̀ Efe dẹ̀ ń hmm. Hmm. wọ́n tún wá bá sórí gbẹ́sẹ̀ wọn ò gé ni ó ní wọn láì pẹ̀lú ògbó ọlọ́run bá wọn níkè tọ́ba ní iná fúlà ara kan méjì yọ àbò mi yọ kàfàtì àti yóò bù sí ẹsẹ̀ wọn láì wọn ní kí ẹsẹ̀ wọn láì ní kí ẹ wọn láì ẹ ní kújú mi rí kankan tẹ́lọ̀ wọn bọ̀ báyọ̀ dá kó dẹ̀ ọmọ kankan wọn kí wọn náà má mẹkáníìkì ní sí ọ̀dẹ̀ ọ̀dẹ̀ george pope ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bá ti rárá o àyè pa nǹkan míì pọ̀ mọ́ kò sẹ́ni tó lè múyàn àtútọ́ lọ́wọ́ ọba bá yọ̀ǹda ọlọ́run bá wọn lè ní ọmọ abẹ ọba di kínú dán ṣe é sèkfà ìwọ ọlọ́run ọba èmi náà wọ́n ti sọ pé kéèyàn kọ́kọ́ máa bẹ̀ ọ́ náà kéèyàn máa ṣe é sèkfà yóò níbi tèmi náà kù sí má wàá fi mi ṣe yẹ̀yẹ́ má fi dáre ẹ̀ fún ìwọ náà ló tó sìn yóò ṣe yóò ká fati àṣẹ yóò fi wọ ẹsẹ̀ ẹsẹ̀ jìnnà ọ̀nà ọmọ ó dìde padà gbogbo ń tà ń sọ yìí ó fẹ́ tọdún kan o ṣùgbọ́n ń bọ̀ tó ti gbọ́ tó jíṣẹ́ náà lásán náà yìí pé ó tó bí oṣù mẹ́fà ó ní a tá a wá lè tòun tóun bá ti ẹ̀ran tóun fi kú tóun ọ̀bá ti kú lórí àìnígbàgbọ́ ọ̀dọ̀ ọlọ́run ọba náà ló wọ́n lọ tẹ́lẹ̀ gbogbo ní mọ́kò òdùkú wọ́ọ́lọ́ọ̀hìn làwọn ẹ̀sùn san ó dìde padà ó jẹ́ ní sínú ẹgbẹ́ nípa ọmọ àlè ó ní bẹ́ẹ̀ ni. ọmọ àlẹ́ alákatakítí oníbẹ̀yìn gbogbo ń tẹ́rí ẹ̀kẹ́ ni gbogbo àwọn tí wọ́n ń ṣe léyìí náà sì wẹ̀ ìmáàmù mọ́ṣáláṣí wà nù wọn. kí ni wọ́n fà ntẹ́ wọ́n fà náà ní pé a súnà ọ̀sọ́ báyìí wọ́n ìwọ súnà ó rí n tó rírí kò sí ń tẹ́lẹ̀ sí lẹ́yìn ọlọ́wọ́ bá kò sí ń tẹ́lẹ̀ sí lẹ́yìn rẹ̀ hàn wọ́n tún wá máa dẹ́rẹ́bẹ̀ ti ń pé fún ase o kí ló ní à ah, ọlọ́run bá náà ní képe ó bá ti pẹ́sẹ̀ mi ní kọ́tàrí jì kọ́ wá ń wò mí sàn ṣùgbọ́n tẹ́ ẹ sọ wò gbọ́rọ̀ tẹ̀lé mo sàn ọlọ́run lè kọ́ n tẹ́ yóò jìyà fún kì í a máa ṣiṣẹ́ fún ní lọ́wọ́ ọlọ́run ah, sì bá ẹrù yìí pé sọ pé ẹgbọ́n náà wà gbọ́ mùsùlùmí ní olùgbàgbọ́ òdodo ní. ọlọ́run ọba wa ní dáin wò ó ní wọlé kọ́lí fọ́tẹ́nà lẹ́dínà kọ́bùdọ́kù wọlé yẹ àlẹ́ mọ́nà lọ́hùn lẹ́dínà sọ́dọ̀kù wọlé yẹ àlẹ́ mọ́nà lọ́hùn kẹ́ẹ̀dẹ́bí. adá àwọn aṣíwájú yín wò kí lọ́lọ́run ọba sọ fún wọn masatu olùbàṣà wọ́dọ̀rọ̀ wọ́zọ̀zìlù hàtà yaqula ar-rasul. والذين آمنوا معه متى نصر الله كلا لا بعصر ألا إن النصر الله قريب àwọn èèyàn القرآن كل alukurani القرآن بوبو alukurani gbogbogbò ọtún ọtún wọn bá ti ń kà ọ máa rí lọtún ọtún ni tí ìwádìí pé wọn ń tẹ̀ ń sọ kalẹ̀ nísinsìnyí lórí ti ń ṣẹlẹ̀ sí ọ. ń tá a dì mú ni òdòdó yìí làákọ́tọ̀ jù tá a bá ti dì mú níta ń sọ ní pé bí àpèjúwe orí malaria ń dẹ̀yàn wọ́n á ní a malaria ní sọ oògùn kan ń bẹ ajẹ́ bíi náà ó ní kí ni wọ́n ní lonard lonard ds àwọn dókítà ní lonard ds ọ wà lọ́ra ọ wá gbé síwájú ajẹ́ bíi iná wọ́n ń kà oníwòsàn malaria wọ́n ń ta lóríṣiríṣi ṣùgbọ́n kò lò ó kí ni ń sọ. ọ̀bọ tí ọ̀gọ̀rọ̀ mùsùlùmí wà nísìnyí agbèkùnrin gbogbo gbogbo rẹ̀ ó tí a wà nù rẹ̀ kọ́lọ́wọ́n ọba kọ́rọ̀ alọ́kàn ká tẹ̀lé gbangba واستغضب من استطعت منهم بصوتك واجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعيدهم وما يعدهم شيطان إلا غرورا ما dẹ ما máa من bà منهم أو sítẹ̀tà àtẹ̀mínú àwọn tó كريم ما nínú wọn pẹ̀lú àwọn gbólóhùn rẹ̀ orin ọ̀fọ̀ àti gbogbo àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀yà pàṣítọ̀ lọ́hùn ọba sáwùtù ṣẹ̀fà lérè mọ́wàá súnmọ́ nínú èyí nìkan o látara ọmọ látara ìṣesí ọ̀rọ̀ ìyàwó máa ń sọ pé ah ìyàwó òun ọ̀tọ̀ ọkọ dúró ọ̀nà súnà ìyàwó ń ṣe tiẹ̀ ọmọ náà látara ìdúró déédéé wọ́n lè sọ wípé bọ́yá ẹlẹ́gbẹ́ kan ni kínní kan ni wọ́n jẹ́ ròyìn ọ̀dẹ́rù bà ọ́ torí pé kínni ọlọ́run èèyàn fún yẹn ní dín ó fi jẹ ẹni tó bá ti òun ni ó wò sàn so ẹ̀yin ò má jẹ́ kéèyàn ó dẹ́rù bọ̀ mọ́tẹ̀ẹ́dẹ́ ó dẹ́rù bọ̀ pàápàá àrínú àwọn ọmọ yẹn ọgbọ́n báyìí náà wọ́n ní ni ọ̀kan náà kí ni kó ẹbí bóòlù náà ṣe máa ń fi ọjọ́ wọ́n wọ́n ni wọ́n máa ń jíun wọ́n wá máa ń jíun lóru wípé kó wọn lọ nìkan òun náà lè ní mọ̀ bó ṣe rí sheik kí la rí délé mo ní kí wọ́n tó wá jí lóru kó náà ya tètè máa ṣiṣẹ́ tọ́lọ́wọ́n bá yàn wá fóònù wọ́n ní kí ni o ti mo ní kí àwọn lẹ́yìn torí ipò náà ní dáadáa lọ́wọ́ fẹ́ ṣe kèéta lọ́wọ́ nítorí ṣẹlẹ̀ kankan là ń sọ yìí wọ́n bá ti di pé kí yọ gba ló àlà wọ́n gba gíà ló àlà yọ bá máa kì í ṣe tàájúdù rẹ̀ wọ́n ní ìwọ ìwọ àfojú rẹ̀ ló ní rárá mo ti gbà fìlàmù eléyìí náà mo ti di mùsùlùmí ní ìfẹ́ mọ́ ìmọ̀ bí mo ṣe jẹ́ tẹ́lẹ̀ torí àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ òbí ọlọ́run lọ́mọ bí wọ́n ti tójú bọ̀ látara bá àwọn ọmọ oríṣiríṣi báwọn alhamdulillah ọmọbìnrin ìdúró dé ó ṣe yí sọ̀kọ́ ọmọ mo ra wọn ni ok àfojú ẹ̀ náà ni lọ́dí pé kọ́ máa ṣàìsàn kọ́ máa ara rẹ̀ ọ̀yá dédé lọ́dún èyí ẹ̀ kékeré lẹ́yìn ẹni tí ò lẹ́gbẹ́ gan ṣàìsàn sórí ti ń ṣe ọ̀hún tí máa ń ṣe ọ́ láìsàn ọlọ́run ó fi máa pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ ni táwọn àti dáadáa máa dúró lójú ọ̀nà ẹ̀sìn má jẹ́ nìkan kan dẹ́rù bọ̀. Ah, ọlọ́run ọba ní wọ́yọ̀ kàwé fún ẹ̀kẹ́bí lẹ́bí nàmí dùnì ntí èso wọn ọlọ́run ọba wọn wá fi ń dẹ́rù rẹ̀ báyìí. Ah, alaysa Allahu bi kaafin abda sí òun ọlọ́run ọba ò tó fẹ́ rú àlẹ́sọ̀lọ́hù bíi àbíyèsè tẹ̀lẹ́tẹ̀kọ́ tóun ọlọ́run ọba bá fẹ́ rán rú lára àwọn tí wọ́n ń darí bolìbóbọ̀ yìí ṣé oró òun ò tó sá fún torí ipò gbọ̀ngbọ̀n ọba tó ń júwèé ara rẹ̀ báyìí òun nìkan là sá di ìbínú rẹ̀ nìkan là sá fún ayé kan ò lè múyàn tí ọba múyàn tá a sọ nǹkan kan ò lè dàrú lẹ́yìn rẹ̀ títò rẹ̀ àṣìta àbáṣá di kí n láà fi sá di pẹ̀lú tó fi rán jíṣẹ́ Muhammad sallallahu alaihi wa sallam báwọn ẹni rẹ̀ àkọ́kọ́ ṣe ṣe tọrọ wọn fi yanjú n tá a lè fi ṣe nù. rírà kíníkan irọ́ ni wàhálà irọ́ ni tí a máa ti ní mùsùlùmí lèèyàn ó ti di hurbu free man kò sí ìdè kankan tó dè mọ́ ní tí ó ṣe ni wípé bó o ni ó ṣe yẹ kí n jẹ́ mùsùlùmí báwọn ẹni àkọ́kọ́ ṣe jẹ́ tọrọ wọn ò fi dojú gbèsè déyàn kan téyàn kan ṣe pé bó ṣe wùyàn a wọn láwọn kí ní ẹjẹ á máa pa wọn tá n fún ọ láṣẹ amẹ́ríkà ṣe kí ó ṣe kí ní ibi tí wọn ò sílẹ̀ fẹ́ gbé wọn sí gbogbo nǹkan wọn bí òwú aláǹtakùn tọ́lọ̀ ń bá bá ṣe tán yọ ká wọn lẹ́lẹ́sẹ̀kẹsẹ̀ mọ́tẹ́ disturb ara rẹ̀ pẹ̀lú tiwọn ntí kò gbajúmọ̀ ni bóun ni wò ó ṣe jẹ́ mùsùlùmí gidi tọ́jẹ́ pé lọ́jọ́ bá dé òní òní kábàámọ̀ níwájú ọlọ́wọ́n ah, bá. ah sọ bá ọfẹ́ ṣe bó ṣe wọ̀ ah! ẹ̀jẹ̀ á ṣe suicide bombing táwọn èèyàn máa ń póòlù ẹni tọ́wọ́ rẹ̀ tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ kí náà ṣẹlẹ̀ so lè àkáǹtì fẹ́mi kan tọ́fọwọ́ rẹ̀ tọ́tọ́wọ́ rẹ̀ bọ́ lórí tí ìfẹ̀tọ̀ sọpọ́sibú ó lè àkáǹtì ó lè àkáǹtì èyí tara. ní tara wa wà á máa sọ bí ìgbà tó kọ́ mọ̀ ẹ́ ìṣọ́jọ́ ṣọlọ ọjẹ́ bí wọ́n lè ló fi jẹ́ pé a gbọ́dọ̀ gbọ́ nǹkan yé bó láti ṣe àti mọ̀ nígbà yìí a kàn wá ṣe bó ṣe wù wá fi Islam ò fi a gẹ́gẹ́ bí ó ti ní sábẹ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrà kẹfẹ́rí ti ṣe láìla ìlà lọ́ní ìbẹ̀rù ọlọ́ ìbẹ̀rù ìdà lọ́jẹ́ wí tó wí kò dénú rẹ̀ ọba bẹ́ẹ̀ òjíṣẹ́ náà àdúrà ní ọwọ́ mi ò sínú tọmọkùnrin ṣe ọlọ́run ọba jẹ́rìí sí o kò sí tọ́kàn ọwọ́ mi ò sínú tó ṣe o bóò ló ṣe mọ̀ wípé ìbẹ̀rù kò dọ́kàn wọ́n la ọkàn rẹ̀ ó dénú rẹ̀ òjíṣẹ́ náà òjíṣẹ́ náà ló fi jẹ́ pé ọgbẹ́kọ̀ọ́ kìí ṣe gbónára nìkan ọgbàmà kìí ṣe ń tà ṣàìmọ̀ kan ṣe ọgbà mẹ́lọ́mẹ́lọ́ kọ́mọ́dé pé torí àsìkò garaba la wa àsìkò tẹ́sán ti dàdùjì àwọn tí wọ́n ń pera wọn mùsùlùmí gan ọ̀gbọ́yé wọn ní ti ń pọ̀ ntí ò tí ì tó wọn ló ti pọ̀ jù marking scheme ò dẹ̀ sí lọ́wọ́ wọn ntí ò tí ì tó wọn ló ti pọ̀ jù kò dẹ̀ sí marking scheme lọ́wọ́ wọn bóò làwọn tí wọn ò wá ṣara owó ṣe gbọ́ sí ọkọ̀ tá a ṣe táàjì tọ́lọ̀ náà fẹ́ máa pè wá àwọn wèrè amukun àwọn òbílẹ̀jẹ́ àwọn ọmọ àta wọ́n wá máa fi owó kọ tí ìṣe tiwa wọ́n fẹ́ máa fi pè wá a gbọ́dọ̀ fún wọn lọ́rọ̀ sọ a gbọ́dọ̀ dúró déédéé lójú ọ̀nà wa ìdúró déédéé ni ìdúró lójú ọ̀nà àwọn ẹni rẹ tí lọ tọ́lọ́hún gbàṣẹ wọn àwọn sọlọ́fù sọ́ọ̀lẹ̀ kọ́lọ́hún ọba kó jẹ́ àlejò wọn kó jẹ kúkúrú bí wọ́n ṣe kú kọ́lọ́hún ó gbé wa dìde pẹ̀lú olórí wa òjíṣẹ́ náà muhammad sallallahu alaihi wa sallam tó jẹ́ olórí salaf náà. ويحفظ الله من كيد الشياطين ومكرهم من يشاء من عباده قال تعالى إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون إنما سلطان سلطانه على الذين يتولونه والذين هم به مشركون Allah subhanahu wa ta'ala ọwọ́ àṣàlàyé yékéyéké fún wa kẹ́rí gbogbo ètí tí wọ́n dáhùn wọn ò ní níkapá kankan lórí yín lópin ìgbà tí ẹ bá ti jẹ́ olùgbàgbọ́ òdodo tẹ́ ẹ gbára lé ọlọ́run ọba torí wípé ọlọ́run ọba ló ní gbogbo ẹ̀ tẹ́ ẹ bá ti ṣe léyìí lọ́lọ́run ó fi ọ̀rọ̀ gbogbo ẹ̀ fún yín àwọn tí àwọn ẹni èṣù àwọn òpìdán àwọn olórí burúkú yìí ní agbára lé lórí wọn làwọn tí wọ́n bá lọ sádi wọn. wọn náà rí ọmọ kékeré tó bá ń wò yí gbogbo tí wọ́n sọ ewu mo ti àwọn tí wọ́n bá jẹ́ ẹni tí ní áá áá ọfẹ́ para rẹ̀ lẹ́yìn òkòtò ní ọgbà ẹ̀yàn ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ sánà bíi adébí Ibrahim ayé sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ wo ọgbọ́n àtàgbé kalẹ̀ tó fi yanjú ọ̀rọ̀ ó gbé dé àwọn kan lórí owó àwọn kan lulẹ̀ ó wá dá àwọn kan sí wọ́n ní tá ń ṣe léyìí ah ó ní ìníkẹ́jù ẹ bi olórí wọn léèrè yẹn bó ṣe ṣe pẹ̀lú àwọn ọmọ wọn ní ṣé wọn bí wọn náà mọ̀ pé wọn ò lè sọ̀rọ̀ ó ní àá n tí ò lè sọ̀rọ̀ tí ò lè yẹ aburú fún ara rẹ̀ lẹ́ wọ́n ń sìn ìwà òpònú lélẹ̀ òdodo ọ̀rọ̀ wọn ò rìn lè sí wọn lọ́kàn lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n wá ń dèdè wípé kí wípé kí wọ́n dáná sun ẹ máa wò but kí ló ṣe ó dúró lórí kí ni lórí òdodo lórí tẹ́ọ̀ṣì lórí ìgbà ọlọ́run ọba gbọ́ kí lọ́lọ́run ọba fi san lẹ́sìn ní òǹdíwọ̀n bọ́ ọba ṣe dúró tọ́lọ́run sí ní òdodo tọ́ ọ̀dẹ̀ rọra rẹ̀ ńlẹ̀ fún sí. Si bẹ́ẹ̀ lọ́lọ́run ó sì gbèjà rẹ sí kí lọ́lọ́run bá sọ. قلنا يا نار كوني بردا وسلاما asọfúnná wípé tutù tí tutù tí ó dà ní o kìí ṣe tutù o torí ọba kó sí irú yìnyín tí ń frozen yẹn náà ara tutù náà but BAC tí ó múnira àgbáyá nílélẹ́ ọlọ́run fi yàn ṣe kíni mérekù fún kíni fún ẹni rẹ̀ mérekù ò ní tán lópin ìgbà téèyàn bá ń ti dúró tọ́lọ́run ọba nǹkan tó kàn nídìí ni wípé wọ ọlọ́run ọba àwọn ẹni ìfẹ́ kọjú bí ń ṣe sìn ọ́ jẹ́ kí sísìn rẹ̀ ọ̀ràn mi rọ̀ mí lọ́rùn ọlọ́run ni ó mọ̀ bí ó ṣe ká wọn lẹ́sẹ̀ lẹ́ẹ̀ ọlọ́run ni ó mọ̀ bí ó ṣe ṣàkálà àwọn bí ṣáàpìlẹ̀ àǹfóṣìyàn àná àná bí ó ṣe yẹn tí wọ́n máa sì tì wọ́n tí wọ́n ò ní rójú sojú tí wọ́n fi fi ọlẹ̀ tètè ẹ̀ ntí kọ̀ọ̀kan máa máa bẹ lọ́wọ́ ọba ní gbogbo ìgbà ni pé bó o sì sin ọlọ́run ọba ní sísìn tí ó gbà lọ́wọ́ rẹ̀ ni bó ṣe fi hàn jìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ẹnikẹ́ni tó bá wá sọ pé òun fẹ́ kọ́ di òun náà ọlọ́run bá nù fìrìgbọ́n wọn ariwo wọn ète wọn kìí olùgbàgbọ́ òdodo láàmú kìí ẹ̀yìn wọn torí pé kí ni wọ́n mọ̀ pé ọba tí à ń sìn lawla khalq wa lawla amr wa shamsu. والنجوم والقمر والنجوم مسخرات لأمر ألا لولا قرق ولولا أمر gbogbo nǹkan ìkápá àṣẹ rẹ̀ ló wà tó bá ti ní ṣe báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n máa ṣe ló fi jẹ́ pé n tá a máa lẹ́nu àní ṣe kí ni àní máa lé jàǹkárí wọ̀ká á dùn pẹ̀lú ọlọ́run ọba ní gbogbo ìgbà kọ́lọ̀ ń jẹ́ àlejò tì náà. eléyìí ni àlàyé tó ṣe òpìyà ní ṣókí lórí àwọn ẹni ọlọ́run ọba àtàwọn òpìdán bó la ṣe jẹ́ ni ọlọ́run ọba tá a sì ní há sí àwọn òpìdán kọ́lọ́run ọba kó gbogbo wa kó fún alágbára àti dúrótì kọ́ máa fi tí èyí ṣòdodo tọ́jẹ́ irọ́ hàn ní gbogbo wa kó fún alágbára àti sápò ń di gbogbo wáyé bá ti bàjẹ́ tó kọ́nà wọn bá ti bàjẹ́ ń bẹ̀ kọ́nà wọn jẹ́ kí ọ̀dà ń bẹ̀ kó fún wa ní òkodoro ẹ̀sìn rẹ̀ kó jẹ́ a lè tẹ̀lé kó jẹ́ a lè mú lò láyé kọ́ wá fi àlùjànnà san wá lẹ́sàn ní gbangba àwọn ọmọ ya wa tó pé wọ́n sí ọ̀gọ̀ọ̀rọ̀ nǹkan gbé kọ́nà wọn bá kọ́ bá tó wọn sọ́nà ìtara ń bẹ fún nínú wọn ṣùgbọ́n ìtara lórí wípé wọ́n ṣe lórí ikhlas kọ́lọ́wọ́n bá kọ́ bá foríjì wọn kọ́lọ́wọ́n bá má jẹ́ kí ọpá ọ̀tá ọ̀ká wa wallahu alamu bí àdá ikùn lọ́lọ́wọ́n bá sọ èmi ni mo mọ àwọn ọ̀tá yín jù yín lọ wa kafa billahi waliyan wa kafa billahi nasira mo tó fún yín ní alábọ̀ràndùn mo tó fún yín ní olólùrànlọ́wọ́ ọlọ́wọ́n bá jẹ́ alábọ̀ràndùn wa ní gbogbo nǹkan tá a dáwọ́lé jẹ́ olùrànlọ́wọ́ fún wa má torí páyé wọ́ọ̀dà mọ́ bọ́rùn wa jẹ́ má torí kọ́rùn wọ́ọ̀dà mọ́ bá lè ayé wa jẹ́ dáadáa táyé àti tọ̀run kọ́lọ́mọ bá ṣe ní ọkùnrin rẹ fún wa kọ́ bá paná adébọ́rẹ́ kọ́lọ́mọ bá rẹ bídí àṣetá nílẹ̀ sunna òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam kọ́lọ́mọ ọba ọba àgbéga gbogbo àwọn tí wọ́n gbárùkù sí sunna òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam tí ó fi ga kí ọlọ́run ọba kò sí alọ́kan nínú wọn kọ́lọ́run ọba kọ́ máa bá gbé wọn ga gbogbo àwọn tó jẹ́ yí pé látara ìlọsíwájú wọn yóò tẹ ẹ̀sìn ìsìláàmù rí kọ́lọ́run ọba kọ́ bá tẹ wọ́n rí kọ́lọ́run ọba kọ́ má ba ilé ẹnì kọ̀ọ̀kan wa kọ́ má ba ẹ̀jẹ̀ wa kọ́ má ba dúgbò wa kọ́mọ́ ba ìlú wa jẹ́ ìlú èkó kọ́lọ́wọ́ bá fún wa ní ìfàyàbalẹ̀ ń bẹ̀ gbogbo olùtẹ́nì kọ̀ọ̀kan wá ti wá kọ́lọ́wọ́ fún wa ní ìfọ̀kànbalẹ̀ ń bẹ̀ kó fi àyè gba ẹ̀sìn dúnú rẹ̀ orílẹ̀-èdè wa kọ́lọ́wọ́ bá kọ́ba tó ní títò tọ́jọ́ wípé tẹ̀sìn ò ní fàsẹ́yìn ń bẹ̀ gbogbo àwọn olórí wa tí wọ́n ti kọ́lọ́wọ́ bá kọ́ àwọn ṣe bí wọ́n ṣe ṣe tí ọlọ́run ọba tí ó fi yọ́nú sí tí ó fi jẹ́ wípé yọ̀rọ̀ àwọn náà lọ́rùn kọ́lọ́wọ́n bá kọ́mọ bá kó sí wọn gbogbo wa àwọn tí wọn bá ń dètè mọ ẹ̀sìn Islam tàbí tí wọ́n ń dètè mọ́sùlùmí ọlọ́wọ́n ọmọ wọn jù wá lọ ní tí wọ́n mọ̀ sí bá yẹn ló ń gbá mọ̀jẹ̀ wọn rojú sojú mọ̀jẹ̀ wọn gbádùn dẹ ajá sí wọn dẹ ojú wọn wọn ò yẹra wọn kí máa fúnra wọn kí máa fọwọ́ kọ́lọ́mù bá kọ́ má jẹ́ ká ṣe tí ó fi wá jẹ́ wípé àránṣe rẹ̀ yóò wá tọ́ sí wọn lórí wa jẹ́ ká lè dúró lójú ọ̀nà rẹ̀ gbogbo wa ìfẹ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam kọ́lọ́mù bá kọjá kó gbẹ wá lómi ju omi tútù lọ ní gbogbo wa títẹ̀lé ojú ọ̀nà rẹ̀ fi rọ̀ alọ́run láyé fi àlùjánnà sanwó-alásánjọ́ obìnrin àlùkíyàmù. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته